Now, Jazakumullah khair, Sheikh. Jazakumullah khair. Last question, àbí? No. Nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè sí ìbéèrè, wọ́n ní ẹ̀dá kùn jẹ́ ń bẹ nínú tọ́tọ́ kí èèyàn fẹ́ ṣe ìkọ́mọ̀ lásìkò àsọ̀lá kí ọmọ wà ní orí sáfú ọkọ̀mọ bọ̀ látẹ̀yìn abẹ́nìkan tó tiẹ̀ bọ́ síwájú látàrí pé okùn gbohùngbohùn débi tí ó fẹ́ dúró sí láti lè ṣe sọ̀lá gangan kọ́ á bọ́ síwájú láti lọ ṣe ìkọ́mọ̀ lẹ́yìn ìkọ́mọ̀ ni kọ́yẹ̀kẹ̀ wá padà síbi tí ó ti fẹ́ ṣe sọ̀lá alẹ́lẹ́mì nǹkan títẹ̀ ń bọ̀ láti ta tó fẹ́ fi ojúkòkò ládàá rẹ̀ tó ipá sì kò sọ́lá tó báyìí ọkùnrin tí ìpamọ́ bọ̀ ni èkó ọlọ́jọ́ ìwọ̀n níbi sáfù wọ́n yẹ dákùn ìjẹ́ olé ìsóṣì lẹ́tọ̀ ìzákùnlọ́ fẹ́. àwọn ọ̀rọ̀ yìí ó ti pín sí ibi àwòrán méjì àti mẹ́ta bóyá ká gbé níbi ìjẹsọ̀gbẹ̀yìn ìyẹn wọlé bọ̀ wọ́n á gbé àsọ̀rọ̀ nítorí ìdíkè ìdísàbùnà Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha pátákátá nù ó gẹ́gẹ́ bí a sì ṣe èèyàn gbọ́dọ̀ ṣe ìkọ́mà àfi kéèyàn rí i pé ìmáàmù ti wà níwájú ìmáàmù ti wà níwájú eré ìní hadiyu nabi sasala ìmáàmù ló dẹ̀ fún mu'adhdhin níyọ̀ǹda so irú àwọn àṣìṣe báyìí náà yìí ṣẹlẹ̀ tí mu'adhdhin ìmáàmù onídìdíwájú àbí ká mọ̀ ti wò kódà nígbà míì èèyàn ní tìmọ̀ ẹni ta ni kó bọ́ síwájú ta ni kó ṣe wọ́n kà mà sí pamọ́ fún burú gbádá ṣe eléyìí ò bá mu tó kí àti sọ pé ta ni ó ṣe imam kó tó di pé èèyàn ó ṣe ìkọ́mà níṣìí ni wọ́n á ṣe ìkọ́mà tá ń sàn ṣe ẹ̀bọ̀ síwájú ẹ̀yìn ní síwájú ẹ̀dáka ẹ̀bọ̀ síwájú mọ́ á ti ra wọn so kó tó di pé wọ́n ṣe ìkọ́mà yẹn ni kí èèyàn mọ̀ pé ẹ̀bọ́ síwájú ẹ̀ṣẹ̀ gbá àwò kankan tó bá bọ́ síwájú kọ́ wa fún mu'adhin ní ọ̀dà náà yálà kọ́ wa ṣe ìkọ́ ọmọ eléyìí ní ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam tọ́ wọ́n bá ṣe kalẹ̀ náà kankan láì jẹ́ wọ́n ń tẹ̀ra wọn alẹ́ ẹ̀bọ́ síwájú ẹ̀yìn ẹ̀bọ́ síwájú kò mí pé kọ́mọ ẹ̀yìn ò válìdì àmọ́ kí èsì yẹn kò bá mú tó èyí ń já kéésì ara kọ̀kọ́ ká tó wá sọ pé ní bọ̀ láti yí ẹnu ọ̀nà kò tí ì wọ́ sáfù gan Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha ẹ̀gbọ́n yẹn ọkọ̀ wẹ̀yìn náà pé a wọ́n kà máa yíra padà ní pé ikọ̀ máa dé o ikọ̀ máa látẹ̀yìn ṣẹlẹ̀ yọba mu ẹlẹ́ẹ̀kejì òun ni kó jẹ́ pé ẹ̀ńtí jẹ́ mọ̀ ẹ́dín abẹ́ni tó fẹ́ ṣe ìkọ́mà torí pé kò ṣe dandan ká sọ pé ẹ tó fẹ́ ṣe ìkọ́mà bí ṣe ń bọ̀ ó ti wá rí wípé sáfùwájú ti kún so ọkàn lọ bí mike straight lẹ́yìn ìgbà tó wà lọ bí mike wọ́n fẹ́ pé àwọn èèyàn fún wọn ní straight eré yọba àmútó àwọn èèyàn ti ń bẹ́ sáfù táwọn ti tò tí ti wọ́n stand ẹnlẹ lómi ògidì pé ọsàfẹ sọ pé òun lòún ṣe kọ ọmọ yẹn yóò ṣe tán báyìí yóò kàn máa fún àwọn èèyàn ní ẹ ẹ fún náà ni o ọ̀la ẹ̀kọ́ bá mu tó ó ní àhàkéyà irú ẹni bí ọ̀lẹ́tọ̀ sí ààyè yẹn ọkàn fẹ́ ní à ẹgbẹ́ lómi náà inú òbí ni pé ah ìfẹ́ lálà síta ó sọ ọkàn fẹ́ fúnfìnira mú wa ni ká ní mọ̀ ẹ́ bí ràn tọ̀ ọgbẹ̀yìn oró o sì fẹ́ là wọ́n láàrin yẹn eré ọgbà àmútó sódà tó bá ti parí kọ́mọ̀ tó bá rí pé sáfù yẹn ti block kó padà síbòmí bẹ́ẹ̀ sì ni kò bá àmútó ó ti wà níwájú tẹ́lẹ̀ bó ti bọ́ síbi bóyá bí máìkì wà wájú àwọn yẹn nìkan ẹnìkan kan sáré di ààyè rẹ̀ kò dáa àwọn olóláyè rẹ̀ àhákòbè. kẹ́nìkan wá bọ́ síbẹ̀ kọ́ wá ṣetán wá ìjọba wá wá sábò ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta káàkiri eléyìí náà ò ṣe kí ni o kò bá mu nígbà tó sọ pé ó bọ́ síwájú bóyá torí máìkì nígbà míì torí sọ eléyìí náà ó ní ìjà kéèsì ẹlẹ́ẹ̀kẹrin òun wá ní wípé káwá rò pé gbogbo ìgbà tí bá ti ó padà sí tẹ́ńtà kò sì ti ó lè wà ní sẹ́ńtà ó lè wà lẹ́gbẹ̀ẹ́ yìí ó lè wà lẹ́gbẹ̀ẹ́ yìí kó ló lè wà létí tó bá ráyè kálẹ̀ nìkan nìsín òun ni wọ́n ní tọ́ azan wọlé kọ́mà ìwọ ni gẹ́gẹ́ bó ṣe kọ́mà láwùjọ ti wáyé kọ́lá yóò tún jẹ oyè rẹ̀ bàbá là kíni o bàbá là dání kò nígbà onígbà o wọ́n bá dé bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ tọ́ ó ti mọ̀ báwọn irú irú ẹni bẹ́ẹ̀ ó ti èyí tí òtún wá bá mu ẹlòmíì yóò kiri pé sáfù ti kún yóò sì kékeré lọ́kàn lọ́jọ́ kò níbi àyè mọ́mù ni kò sáyè o ó ti mọ̀ pé àyè mọ́mù nù o lọ́kàn lọ́kàn pé ìwà àti ìkọ́mọ̀ bẹ́ẹ̀ bá wà ní fún mi láyè so ṣe oríṣiríṣi náà ni wallahu musta'an ala kulli hal ìmọ̀ ṣẹlẹ̀ pàápàá jùlọ lọ́jọ́ jimá ẹni tó bá mọ àwọn sáfù mi yóò kó ní yóò pàdé yóò fi gbogbo sábà kíkan rẹ̀ ṣe àwàdà yóò wá lọ jókòó níbi tí màmú jókòó ẹ̀rí ìsìn ọ̀gbìsẹ̀rẹ̀ kan ṣẹlẹ̀ ní fásitì kan ní ìlú wa yìí náà àwọn ọmọ ìyá náà wọ́n ń gbìyànjú so bó ti jẹ́ pàkíyèsí náà lọ́dà ìjọ̀ǹkọ́ la fẹ́ lò ẹni tí ó ti mọ̀ ẹ́ tí ó ti mú jẹ́ mọ̀ ẹ́ tí ó ṣe kọ́ ọmọ wọn làwọn ò ní mú epe òun nínú ilé wọ́n ní àwọn àwọn sáfẹ́ máa pè wọ́n ta náà ni pé ìta ni wọ́n ti ń pè wọ́n láyé ànábì kankan gbogbo eléyìí náà ó ní ìjà ké bọ́yọ̀ ọkọ la fẹ́ lò so lẹ́yìn ìgbà kan rọ́jà àwọn ah, ni àwọn mọ̀ pé kì í ṣe dandan àwọn àwọn sáfẹ́ ṣe ọ̀dà alimohim ṣèwádìí yẹn tó jẹ́ mọ́àdínù yìí ṣẹ́rí káfíń yẹn ti fún takitaki tẹ́lẹ̀ ó ti fún ó ti fún bí yẹn kan báyìí yọ bí yẹn márùn yọ ẹ̀kan nípa àwọn asún bíi díẹ̀ díẹ̀ sáfùsì balance náà ni ẹgẹ́ wọ́n ti fún tákítákí tẹ́lẹ̀ bí èèyàn márùn bá kó o bẹ́ẹ̀ wọ́n kàrí pa ẹ́ ah atẹ́gùn mà tó fẹ́ sáwọn díẹ̀ ni kì í ṣe pé bóyá wọn gbé ààyè yìí dèkìnì kan tọ́ mọ́ájìnì yìí wá ìdúmọ̀ à ń ṣe ni pé tó bá fẹ́ ṣe tó bá fẹ́ pe àdáyìn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kútúbà so yóò mú máìkì wọn wà ná máìkì sí látòjú wíńdò yóò wà lọ tó bá wá tó bá wá pé àdáni tán tó bá the next náà ni kó na máìkì sí wọn lójú wíńdò padà kò ní sọ máìkì lẹ̀ ńlọ ńlọ ayọ̀ mu ó mú máìkì lọ́wọ́ báyìí nìkan ẹ wáyé ṣé wàá rí àwọn tí wọ́n ti jòkó ṣé máa wọn jòkó ti fún tẹ́lẹ̀ tẹ̀lé tó kú òun wọn tó ẹlòmíì tó ń rí aṣọ rẹ̀ yẹn ni o tó yẹ pé òru atẹ́gùn tó fẹ́ sí wọn kọ̀ wá ní sọ máìkì lẹ̀ tí wọ́n á fẹ́ sún fún fìtínà wà dé wọ́n mọ̀ á sún òun ní ayé òun sún ní àà ẹ̀ ṣàwádà ìmáàmù ni ó ti fi kútúbà máìkì tí wọ́n ti fi kútúbà yìí kò sí ní sọ́lẹ̀ wọn ní kíní ìmọ̀ ìṣẹ̀lẹ̀ pé ìṣẹ́jú méjì yẹn náà pé mọ́mù ti sálámà kí ló tún kù fún gbé kútúbà kò ní sọ́lẹ̀ pé ẹ wáyè fún ẹ bá wáyè mi bí báyìí orígbà tán bá wá fún dákídákí ẹnìkan wà yọ síwájú ẹnìkan yọ sẹ́yìn wọ́n ti àwáyé kan ní ọ̀sẹ̀ wá gbé máìkì fún ìmáàmù kíní ẹ̀ wá ń tàkà rárá ah, náà ọ̀gá àkọ́kọ́ ní al-aslu fil khutbah ní kété tó má ti pé àdáàní tán kò sí space níbi kí ìmáàmù tún pẹ́ bó lẹ́yìn tí ń pẹ́ ẹ àwọn kan ti ń kó ààyè bá hádìó nàbí yìí àsìkò tí mo mọ̀ ṣe kútu àwọn ni à ah, mọ́àzínù ni o onírìírí tí ọba ṣe rìlíìsì máìkì kí ni wọ́n mọ̀ bí ilé kútu wa àwọn ọ̀gbìn ọ̀la kílẹ̀ kílẹ̀ kí ni mọ́ ibi tẹ́ ń lọ níta ẹ pẹ̀rún máìkì ti kọ́fà lé àwọn náà mọ àmọ́ àwọn tá a fẹ́ kíkì tọ́ àdàkùnlé ha bí tá a ti lọ ni pé káwọn sọ pé dandan o mọ̀ẹ́dínù tí ó ṣe kọ́ mọ̀ gbọ́dọ̀ láàyè akéèsẹ́lẹ̀ kẹta ẹ̀rí pé lẹ́yìn náà máa ṣẹlẹ̀ mọ́sálásí ti wá bì náà ibi tí máìkì ó dé ó lè má débi tí sáfù dé so àti sọ́ọ̀rì ibi tí sáfù ti bẹ̀rẹ̀ máìkì yẹn oògùn débẹ̀ yóò ní ibi tí màá mọ̀ afọ̀n mọ̀ẹ́dínù rárá ṣe kí ni kó súnmọ́ wájú díẹ̀ eléyìí ó ṣe kankan ṣùgbọ́n tó bá ṣe pé mọ̀ẹ́dínù láàyè tẹ́lẹ̀ kí n fa ìrẹ̀ lẹ̀ ṣùgbọ́n tí o bá láàyè ń tẹ̀sẹ̀ ń bọ̀ ni àbí ó níbi tó dúró sí tẹ́lẹ̀ kì á ṣe pé ẹni tó ti kọ́kọ́ wà láàyè òun òun ló ní kí ni o òun ló lẹ́tọ̀ ẹ̀ wọlé ilmu inda Allah ṣùgbọ́n èdè dandan kí muhammed gbọ́dọ̀ dúró kó síbi tí muhammed ò lè dúró ní ẹgbẹ́ apá àlàáfíà ní abápá ọ̀tún wallahu ta'ala ala wa ala allahumma salli wa sallim wa barik وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته